lè wà mọ̀dé o. eré ọ̀hún màmá pín mìíràn. lábúlé wà mọ̀dé o. eré ọ̀hún màmá pín mìíràn. lábúlé wà lógbòde. eré aládùn mọ́ni. lábúlé wà mọ̀dé o. eré aládùn mọ́ni. lábúlé wà lógbòde. mo pe eré aládùn mọ́ni. lábúlé wà mọ̀dé o eré aládùn mọ́ ni. lábúlé wa wọ̀lú o eré ọlọ́gbọ́n eré olóye ni eré àtàtà eré aládùn tá a rógun rẹ̀ gbà rí lábúlé wa eré tó ní í ṣe pẹ̀lú àṣà àti ìṣe eré tí ń tọ́ka kíní lọ lábúlé wa ni abúlé wa ò kúkú dùn ẹ bá wa dábúlé wa kẹ́ ẹ wá wo ti ń lọ lábúlé wa ni nǹkan ń ṣe níjù a ò nílé o lábúlé wa ni ìrísí ti ń sú yọ mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè èèpẹ̀ nínú abúlé wa òun kan ṣoṣo ìlà àdírí tó gbóná janjanjan lábúlé wa la ti lóṣù àfàkùkọ ànàrú ọwọ́ wa ò tápò mọ́ o kí lọ́wọ́ adé tó fi rí bẹ́ẹ̀ àníṣẹ́ nínú abúlé wa òun kan ṣoṣo olówó ń bẹ ń bẹ mẹ̀kúnnù ò ló ń kà rárá alágbára ń bẹ nínú abúlé wa abúlé wa ń lọ létòlétò abúlé wa ń lọ ní mẹ̀lọmẹ̀lọ àwọn àgbà ìlú wọn ìpéjọ jẹ fún òkété o nínú abúlé wa lẹ́ẹ̀tì rírú rẹ abúlé wa tutù lẹ́yìn ògbóná nú janjanjan eré tá a fi ń pàkíyèsí àwùjọ láti máa ṣe rere ni àìsè láì mọ̀ ní gẹ́rẹ́ tá a bá ti ṣe ni gbogbo èèyàn ó ti mọ̀ pa á ṣe ní tá a ṣe pamọ́ tá a rò pé ọ̀hún de ìrọ́gù ni gbogbo ayé ló ti rí wa lábúlé wa òun rèé o eré táwọn akọni ti fakọyọ ni gbogbo itú méjèèjì ọdẹ ni wọ́n pa nínú eré ajá. ṣe aṣọ díẹ̀ díẹ̀. kìnìún ọ̀nà wúwo kọ́ ọmọdé oúnjẹ lọ ó gbé nǹkan bó ṣe ń ṣe ṣe ṣe kí ni. ẹ̀gbọ́n mi ẹ mọ̀ pẹkẹ tó dẹ mọ̀ pé bí ó mọ pa mí. Ah! oúnjẹ náà la rí ọ sí. ẹ má pẹ́ o mo tọkàn. ẹ mọ dúró lédè yín o. bí o bá rí o dúró sí. ẹ bẹ́ẹ̀ bọ́ Ah, ọ̀rẹ́ mi hmm? mo bínú orí pé mo ti wúdi ọ. má bínú mo wù ah, ọ gbà. látẹ̀kàn rájà máa lọ. wo ìlé tí lọ òun ó sinmi díẹ̀. ó tún sinmi. àníyá mi ní sáré lọ rí pọnmi wá létí àbá gbogbo ara ní romi kò yẹ ń roko mọ́ gan. gbogbo ara ní romi. kẹ́ni hmm, kí n tiẹ̀ rí tí n sọ fún ọ ó tiẹ̀ dáká sí mi. Hmm, ọ̀rẹ́ mi mo dára lánàá. kí ló ṣe. mo ná àdìgún. àdìgún èwo. àdìgún kan náà ni mo lù ní àná bíi pé àdìgún paagùn. sọrí bàtà ẹsẹ̀ mi ó gbọ́mọ lórí tí mo lù tí mo ń la bàtà mọ́ lórí báyìí tí ń la mọ́ lórí báyìí nígbà tí ń bùbá mi ó bùbá mi débi pé ara mi ọ̀gbà ń bá wò pé ah, mo sì bẹ́ńbẹ̀ ó sì ń bùbá mi tí mo yọ bàtà ẹsẹ̀ mi báyìí àfi lẹ̀. ní sùúrù ni ah, mo lu o. ní àdìgún paagùn bẹ́ẹ̀ ni paagùn mo lu paagùn tí ń bẹ lára rẹ̀ kúrò lánàá kí ló sì àṣẹ fún mi jẹ́jẹ́ ni bàbá mi dúró ló mú bàbá mi bú látòrí dé kán ẹsẹ̀. ládìgún mm. <laughs> àbọ̀ rí bí mo ti ganu dàálẹ̀ tí ń wù ọ́ mm. péjọ làdìgún àdí akínyẹ̀yẹ tó bá wọn mm. ládìgún tó ọmọ bí ẹ mọ owó nù àbàyè tó jẹ́ pé àtọmọdé àtàgbà bí wọ́n bá rí báyìí wọ́n mọ̀ bù nàrin ni mm. ni wọ́n fi bàtà kú páàgùn dànù lára rẹ̀ àánú hmm, ẹ̀ sì ṣe mí sọ̀rọ̀ owó tí mo ní jẹ́ ń o lẹ́yìn kọ́ tètè báyìí kọ́ lọ rè bá àdìgún kọ́ mú kúnlẹ̀ bí o ti dá kọ́ owó lẹ̀ pé bàbá mi o mọ́ bínú ọmọdé ló ṣe mí mo sì jú bẹ́ẹ̀ ni foríjì mi mọ́ bínú. bí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run mo jọ gbóòórùn rẹ̀. lémi èmi ọmọ sí àbí tọ́fọ̀ járàn pọ̀n kémi lọ́ọ́ rẹ̀ bàdìgùn àdìgún àdìgún lẹ́lẹ́bẹ̀ẹ́ kí lọ́ọ́ rẹ̀ bàdìgún àbí mo ti bẹ́ẹ̀ ni èmi ò lè bẹ́ẹ̀ àti pé ṣé gbogbo èèyàn gan lóògùn mọ́ mú ni èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ èèyàn kan kò sí ní tí ṣe mí bí mo ṣe wà gúdúgúdú ni mímì ìfìgbà kan túra lẹ bádìgún bá fò débẹ̀ kó fò báyìí kó mọ fò lọ báyìí yóò bá mi bẹ ní àdìgún sẹmi àdìgún ìgbà tí mo lù lánàá kò ṣe sọ̀rọ̀ bàtà mi mo yọ lẹ́sẹ̀ lánàá tí mo kú mọ lórí kò ṣe sọ̀rọ̀ kò gbín pé báyìí kò sọ nígbà tó mọ̀ pé agbára jagbára lọ mm. sọ̀rọ̀ èmi gẹ́gẹ́ bí èèyàn kan oògùn lè mẹ́mi kò sí tí èsè ah. fẹ́mi inú ìlú yìí èmi àti ẹsẹ̀ jọ́kẹsẹ̀ bẹ̀ sòkòtò kan náà ni ìjọ tó bá tún bú bá mi yín tún lù ni gbogbo bí tí n bá ti rí báyìí ní ìmọ̀ lù já lọ ko ká lọ ko èmi náà ni já lọ. kò burú èmi ò mọ̀ pé ti gbọ́ ta mi owó tí mo ní mo yá lọ́ọ̀rẹ́ ebe àdìgún lọ́ọ̀rẹ́ ebe àdìgún atani kò sẹ́ fi bájú. lábúlé ìwà ìbàkárà túbọ̀ wò lábúlé lábúlé ìbàkárà túbọ̀ wò àtiwèrè ọ̀gbọ́n kọjá àfẹnu ròyìn o. lábúlé wa lábúlé wa ìfàkàrà àtúbọ̀ wò. lábúlé wa lábúlé wa ìfàkàrà àtúbọ̀ wò. lábúlé wa ìkà òpin òwe má má ṣe ṣe ìkà o. lábúlé wa ìkà òpin òwe má má ṣe ìkà o. lábúlé wa ìjàngbọ̀n òpin ẹ̀ má má ṣe ìjàngbọ̀n o. lábúlé wa ìjàngbọ̀n òpin ẹ̀ má má ṣe pé ẹgbàárù kù tóore. lábúlé wa oore ló pé ẹgbàárù kù tóore. lábúlé wa lábúlé wa ìbàkárà túbọ̀ wò. lábúlé wa lábúlé wa ìbàkárà túbọ̀ wò. lábúlé wa ẹsìn mẹ́jọ níbi àpẹ́ kan kiri. lábúlé wa ẹsìn mẹ́jọ níbi àpẹ́ kan kiri. lábúlé wa ẹsìn mẹ́jọ níbi àpẹ́ kan kiri o lábúlé wa gbọ́ yìí sọ yìí o kò máa léèrè kankan o lábúlé wa gbọ́ yìí sọ yìí o kò máa léèrè kankan o lábúlé wa ẹ kára abúlé ẹ bàkàrà àtúkọ̀ wò lábúlé wa ẹ kára abúlé ẹ bàkàrà àtúkọ̀ wò lábúlé wa lábúlé wa ọ̀lẹ́ òrèèrè jẹ́ lábúlé wa lábúlé wa ọ̀lẹ́ òrèèrè jẹ́ lábúlé wa eré akọ́ni lọ́gbọ́n akọ́ni lóye ni o lábúlé wa àyẹ̀kára abúlé ẹ bàkàrà àtúkọ̀ wò alẹ́ kára abúlé bàkàrà àtúkọ̀ wò. lábúlé wa olè kára abúlé bàkàrà àtúkọ̀ wò. lábúlé wa ó dùn gbọ́ngbọ́n eré àládùn ni. lábúlé wa eré àládùn ni. òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ náà lẹ́sìn òwe. òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe. abúlé wa abúlé jọjú ẹ bá wa kárẹ̀ bẹ́ o. abúlé wa abúlé jọjú ẹ bá wa kárẹ̀ bẹ́ o. abúlé wa ìdùnnú ń bẹ nínú abúlé wa o. abúlé wa ìdùnnú ń bẹ nínú abúlé wa o. abúlé wa ayọ̀ ń bẹ nínú abúlé. n kò kàn mọ́ tó lọ́dọ̀ mi ni gbogbo àbá mi má ti rí orí mi àkàn máa ṣe gbà kan gbà kan gbà kan gbà kan tí mo kò yé mi lárúbọ̀ bó ṣe ń lé mi tó ládùúgbò wa lọ́tún ló sì náà dààmú mi àjàdí ìkọ́ àjàdí ìkọ́ àjà ṣùgbọ́n bí n bá tí rí ọba ọkàn mi balẹ̀ dídá tó dáhùn gan-an nìṣòro wọn sórí tọkùnrin bá ti dáa jù lábúlé àwọn obìnrin ó pọ̀ fún. túnú làbákẹ́ tú dànù wò ó mọ kàn fojú jẹkùn lásán ni wò lè dẹ́ran pàjẹ́. làbákẹ́ bọ́ bá lè jẹ mi níwò wọ́n tọ́jú ẹ̀ pé ẹ̀rù ọba ọ̀gá lábúlé gbogbo nítorí fẹ́lá ni wọ́n mọ̀ ra fún ọ bí mo ṣe ń ra sọ ni wọ́n mọ̀ ra oko ni wọ́n mọ̀ ra lẹ̀ ni wọ́n mọ̀ ra lé fún ọ. òun dáadáa èmi tọ́jú obìnrin ọmọbìnrin fìyà jẹ tó ti gbọ́ kọ́ ọgbọ́n dára kọ́ jẹ́ mi ní kí ijó oníhòòhò àmọ́ ìṣòro kékeré kan ló dé bá mi. ìwọ ní ìṣòro ló máa fi pamọ́ fèmí làbákẹ́ mọ́ fìrà rẹ̀ ṣeré bí ìṣòro ń wulẹ̀ kó ga tó ipa àti àkà kí ni ìbáà jẹ́ ilé lọ́fẹ́ ni nǹkan kan ni kí lọ́fẹ́ sọ fún mi mọ́ fìrà pamọ́ fún mi olùgbàlà ló dé yìí làbákẹ́ mọ́ fìrà rẹ̀ ṣeré kí lọ́fẹ́ gan. mo nílò owó kan. ìwọ nílò owó lọ́wọ́ à ń tiri àti sọ fún mi bó nílò owó má wulẹ̀ sọ iye kan iye bá wù ọ́ kó o nílò ìbá àjọ kẹ́kan ìbá àjẹ́ gbẹ̀rún ni ìbá àjẹ́ àdọ́ta tó wù ọ́ kó o dá kọ tó bá jẹ́ mọ́rọ̀ owó ni o fílẹ̀ fún mi. mo nílò owó kékeré kan. o nílò owó <laughs> bàbá kẹ́ bọ̀rọ̀ jẹ́ ìwọ nílò owó èló ní báwa jẹ́ bó ṣe gbẹ̀rún ìwà mi kà bó ṣe ìgbà pọ̀n ìpá mi kà bó ṣọ̀kẹ́ kan ìpá mi kà ntí wàá wò jẹ́ agbára mi gbé dáko ẹ̀ ẹbí ìgbò ló nílò ẹ. tí n bá rí báyìí náà kò burú jù. Ah. rí báyìí bí ìrọ̀lẹ́ ń kọ́. Ah, kò burú. bàbá yín rọlẹ̀ ọ̀ jẹ̀mí ní o. Ah, kò burú. kò burú <laughs> làbákẹ́ kí n bá ọ ròyìn o fún ọ ọ̀rọ̀ parí. bóyá ń jẹ ọ ní o. bóyá tán ni àbọ̀ jẹ ni o bí n bá ti rówó ná. ọjẹ ni o fìyàn lẹ fún mi n ó rí ọ̀rọ̀ lẹ lágbára Ọlọ́run n ó rí ọ̀rọ̀ lẹ ọ wà sí lórí kan làbákẹ ó sọ̀rọ̀ kan fẹmi náà padà ọ̀rẹ́ mi àdìgún ọ̀rẹ́ mi àdìgún ló ń wò tọ èmi ni ń dúró dé òun ọdà kan ọba ọba ń sọ ọba yìí sí ọba rẹ́rìn sí ọba rẹ́rìn sí músẹ́. ẹ ǹlẹ́ o. <laughs> ó ti gbà ó ti gbà ó ti gbà ó ní orí orí ọ̀nà àdàlọ́ ọ̀sẹ̀ nírọ̀lẹ́ òní maritime o ti gbọ́ o sì o ti. ọ̀rẹ́ mi kí lẹ kú oríire kí lẹ kú ilé ẹ̀kọ́ sí bẹ́ẹ̀ bá dé ládé ládé ládé ládé ah, Adigun ọmọ yìí nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ ah. tí n bá ti ń dárúkọ rẹ pé Adigun bẹ́ẹ̀ ni ọmọ rẹ rìn nítorí sẹ́mu rí alọ́kan sẹ́mu rí alọ́kan tí wọ́n ti ní Adigun ní pé nǹkan ọ̀sán rẹ́rìn rẹ́rìn rẹ́rìn ọ̀ntàn mi ni ọ̀ntàn mi ni sóòrí abisẹ́ rẹ́rìn ni ìgbà ó tọ̀ àgbọ̀n ti bá ìbúfẹ́ ó ti ní Adigun ọmọ ọmọ ẹ nífẹ̀ẹ́ rẹ o ojú tì ó nífẹ̀ẹ́ rẹ o. èmi tiẹ̀ ní pé kí n kọ́kọ́ máa pẹ̀lẹ́pẹ̀ẹ́ kí n máa sọ pé àdìgún ní nǹkan kan kan ó ní òun náà ti ń wà ó ti pẹ́. nítòótọ́ mo irú ẹ̀ láyé mi o ah. dákun ó sì kankan sọmọ yìí. ǹsìn kẹ̀kẹ́ ah, ni. ìfẹ́sí wa pọ̀ tó báyìí lára ẹ ah, méjèèjì mo fọlá ayé tọrọ o mo fọlá ayé tọrọ o ọ̀nà dákun má wò mí náà. ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìṣòro kan àti kọ́kọ́rọ́ àti ṣùgbọ́n ọ̀rẹ́ mi ọ̀rọ̀ yìí lelelele káfọ̀ ọ̀bẹ bù ú àìsàn kí n gbọ́. owó ṣùgbọ́n abẹ o owó náà ni nǹkan o ntọ́da owó ni o ntí ọ̀dà owó náà ní ìbàjẹ́ o làbákẹ́ ló nílò owó ó lò nílò owó sì gbogbo tó fún mi náà nírọ̀lẹ́ yìí nẹ ó lò nílò owó báyìí bá ti ṣe ìjẹ́ lọ́wọ́ à ń bà mí lẹ́rù pé bá ti wá rówó báyìí. ó nílò owó nígbò sígbò nígbòsígbò nínú ìlú lọ́rọ̀ fẹ́ òrí bó ṣe ń wo ah, ohun ìfẹ́ ní ìṣe pẹ̀lú owó èmi ò fẹ́ eh. gbogbo eléyìí ah, nígbòsígbò. ṣé kò mọ́ mọ́ lọ. lọ bó ṣé kò mọ́ mọ́ lọ. méjì ọlọ o Àjàdí ah, n ò lówó tí wọ́n fún. o lówó tó fún hmm. ọ̀rọ̀ fẹ́ òrí báwọn. èèyàn á wówó kiri ni ọ̀dà o kí ló mọ̀ tó lè mú ko oko ẹbí tó fọ́ lọ́dọ̀ lókè odò o ò lè mú ta. kí n tó kọ ẹbí. yọmọ sì jáwó lóòótọ́ èlé wa là ń sọ wá fún ní ìwọ̀nba ń bẹ̀ wọ́n náà kó ikú àpò ìmọ̀ sọmọkùnrin. ẹ ṣe é ṣe pọ́nmọ yìí ń tàn mí o. ní làbákẹ́ ṣé o tàn mí o. ní làbákẹ́ ní làbákẹ́. ọ̀rẹ́ mi tó bá ti rí bẹ́ẹ̀ n ó tó òkè òkè odò. ó ta n ó ta oko òkè odò. ó lù ta n wẹ̀ tí ó rà wọ́n sọ <laughs> ń yọ. ọ̀sẹ̀sẹ̀ ń dọmọkùnrin bọ̀ nù. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ah, owó la fi sọkọ ìyàwó owó la fi sọkọ ọmọge adigun ó oh, lùtà ń lùtà ọsàn oh, yọ pápápá ń sọdọwọ nsọmbẹ ń sọdọwọ nsọmbẹ. òpè ṣèṣe ìka o lábúlé wa ìka òpè òwe máa ṣèṣe ìka o lábúlé wa ìdàgbà òpè ẹ máa ma ṣèṣe. adéọlá àgbèrè ọ̀gá ọmọ yòórò ọmọ àṣewọ bá ń mójúlé kokoko èyí ti jẹ́ kí ló dé kí ló fẹ́ kún ò ní lójú ẹkún ò ní lẹ́ẹ̀kẹ́ ò sí èyí ṣe. bá mi mo tún ti tọ́ ní lọ́sàn-án gan láìsàn kéré. adéọlá adéọlá mo kékéké mo kékéké mo yányányán mo ní ojú oorun rẹ ọmọ ń wọ̀nba oh. hm, ojú oorun rẹ pé oorun bá ti pọ̀ jù èèyàn ọ̀tọ̀ ara bí èèyàn bá ti lè mu ògì lámujù ìtọ̀ ní fàdé ọlámọké fún ọ tó. bá mi kì í sóògì kì í sóògì kì í sóògì tí mo mu lọ́fà ẹ jẹ́ wá nǹkan ṣe sọ̀rọ̀ mi ẹ wá nǹkan ṣe sí o eléyìí ò ń sóògì o. adéọlá ah ibo la wá fẹ́ dá o kí ni ìmọ̀ ń lemọ́lemọ́ ah! ah kí là á ṣe o ọ̀dà kò burú bọ́ bá rú ni lójú àábilẹ̀ léèrè ni mọ́mọ́ tí n ó ṣe ọya agbèrà ńlẹ̀ ọjẹ́ dìde ọwọlé báyìí ọbẹ̀ sí rẹ̀ nù lé jẹ́jẹ́ bí abẹ́ bọ́ ń tàn bí ẹ̀sìn ni dìde ọwọlé àgàmú. àkùntàn oníkẹ́rin mẹ́gòkè àlọ́. àtọ́ àtọ́ nílẹ̀ tó òdìmúdìmù ní sàwọn olókè ìjẹ̀rù àdífá fún ọ̀rúnmìlà nígbà tí gbogbo ayé ń sọ̀rọ̀ ọ̀rúnmìlà ní hùn ọ̀rúnmìlà ní tó bá ìṣe tòun ni òun ọkọ òun ọkọ òun ọkọ ló ní kó òun máa kọ́ yín lómi inú òun àdá òun àdá òun àdá ló ní kó máa dá yín lọ́rùn lólóló alánú fọ̀hún alánú fọ̀hún lóní tẹ́ bá ti rí mi kẹ́ ẹ má lè fọ̀hún kẹ́ ẹ má lè gbin. àgbẹ̀nu lè gbin gbin àgbẹ̀nu lè gbin gbin àkọ́nú lè kàn kàn àkọ́nú lè kàn kàn ọ̀rọ̀ hàn hàn inú ẹlẹ́dẹ̀ ní gbé ọ̀rọ̀ hàn hàn inú ẹlẹ́dẹ̀ ní gbé. bí gúnyẹ́gúnyẹ́ bá gúnyẹ́ lóde ayé gbígunyẹ́gunyẹ́ bá gúnyẹ́ lóde ayé gìrìgìrì rẹ̀ dòde ọ̀run báàrà bá sán báàrà tí gbọ́ ti ju àmì tètè bí kìnìún bá yọ sáwùjọ ẹranko gbogbo wọn sá kíjokíjo wọn dà gìrìgìrì bẹ́ẹ̀ bá ti rí mi nínú ìlú yẹn dà gìrìgìrì ẹ dà gìrìgìrì ẹ sá kíjokíjo ẹ bẹ́ẹ̀ lu gbọ́ igbó rẹ̀rẹ̀ báyìí olówó pọ̀rọ̀ kú olófẹ́ lẹ́mi kúrò nínú ìlú ìwọ náà wàá kúrò lórí oyè ọ̀ọ́ni dìbàlẹ̀ mọ́ ìdíyẹ́bọ̀ yọ ìkà ò pé o ẹ má má ṣe ṣe ìkà o. lábúlé wa. ìkà ò pé o ẹ má má ṣe ṣe o. lábúlé wa. ìjàngbọ̀n ò pé ẹ má má ṣe ìjàngbọ̀n o. lábúlé wa. olóògùn ní ẹ má bàjá o olóògùn ní ẹ má bàjá o. bá wí o àpọ́njú kòkó olóògùn ní ẹ má bàjá bá wí o àpọ́njú kẹ̀kẹ́ olóògùn ní ẹ má bàjá o mọ̀nàmọ́ná lológungun mi gbé ológungun tó gbé pamọ́lá kan yọnu ọdẹ wù mí wọ̀n lápò àgbẹ̀dẹ wù mí wọ̀n lẹ́wìrì ọmọ bíbí inú wù mí ogúnra lù wọ̀n lóbìnrin ọ̀kọ̀ọ̀kan là á jà sùnà kí tọmútọmú là á fẹ́ bìnrin lé wa. yábìn lolú ọmọ àdìlẹ̀ dógún ìkòyẹ ẹ̀sọ́ ọmọ ogun lọ́sàn-án mo lè lóru ogun àjàwẹ̀yìn ló fi lẹ́sọ̀ wù mí ojoojúmọ́ ogun ló múlé wọn sún mi lílọ àdìgún àdìgún dìgún àdìgún ẹ̀mí ló mo pè ọ́ àdìgún wọn ràn wọn ràn rẹ pọ̀ èmi ò bá débi à ń gbẹ́bọ lọlé ọba lọ́sàn-án gan. gbẹ́bọ lọ́sàn-án bíi tìbò ẹ ẹ mọ nǹkan tí wọ́n fojú mi rí nínú ìlú ni ẹ̀gbọ́n mi. so wá lóògùn ni àdìgún oògùn bẹ́ẹ̀ ṣe bá a dáa kọ́ lówó ewé àtẹ̀gbọ̀n náà rèé ẹ̀gbọ́n mi ewé ń bẹ ògùn bẹ pẹ̀lú kí ni jẹ́ kò séwé kò ségbò egbò ń bẹ ògùn bẹ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kí bá lè tó lé mi kúrò nínú ìlú èmi náà sì lè kúrò láyé èyí lè kúrò láàfin èyí yẹ̀yẹ́ rẹ̀ nínú abúlé ẹ má sọ bẹ́ẹ̀ mẹ́gbọ́n mi kí ló dé ẹ̀yin gangan bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ bá ta mi ń pẹ́ wò bẹ́ẹ̀ rúkọba bẹ́ẹ̀ rúkọba adigun ọmọ lérí ogun sí mi. kì í ṣeré kì í ṣeré Àdìgún òun lẹ́nu ògùn sí wọ́n gbẹ̀yìn rìn. Àdìgún. ẹ wo èmi bá tèmi lọ tí ọba sọ̀rọ̀ mi ìmọ̀ lẹ́yìn ọ̀rọ̀ mo bá tèmi lọ. ó da ẹ̀dá bàbá wí ọba jí ó gbọ́. kò sí gbọ́ ṣe bára rẹ̀ ló wà ẹni ẹ̀rí ẹ̀ bí. kíni atakere yọ ọdún nù mhm. bí n bá fi ara bí yẹn bá bẹ mi ẹrọ ló bẹ n ó tún kọ́ yín báyìí máa bẹ. máa sá ní kinní náà. ẹ máa sá. o <laughs> dà ó yà bẹ ẹ dúró dúró ọ ṣáàgì lọ́pẹ́ ọ tó gbúrọ̀ lọ́fà òdèdè ọ̀pẹ wa ga nílẹ̀ yáyì ọ̀fẹ́ ní irun ni ah, ah, owó ah, ní etí ìdánwò. Mm. tá a ti mọ bí ó ṣe ṣiṣẹ́ kí n wá máa sanwó rẹ̀ èmi sanwó ọmọgànnù mọ́gọ́. inú òwò yìí kì í máa ṣe nǹkan kékeré oògùn ló ń wò yìí. tó wí. Ah, kí ni yọ ọmọ mi ọmọ mi tó o bá mọ̀ mí ni ọmọ pé sórí téèyàn ò bá tún wá fowó sí ẹ̀yìn àrò ní gbé hmm. ẹ̀yìn mo wo wa owó owó òjẹ́ ẹ̀gùn ìwọ alóògùn ẹ ò wá lè kojú àdìgún títí ń dà láàmú ńlùlù látijọ́ yìí. àdìgún ta ń jẹ́ báwọn ọkùnrin mẹ́tàlá nù ọkùnrin lókùnrin lóò fi dá lálẹ́ gàràgà. àdìgún bẹ́ẹ̀mi bá mú àdìgún wọ́n rùn wọ́n rùn wọ́n wà fún imú àdìgún ta ní jẹ́wọ́n. níwọ ìwọ òfin àdìgún ooo àdìgún ẹ̀yìn rẹ ti pa mí kàákàákàá ah, àdìgún tó jẹ́ pé ó ti gbọ́ kọ́kọ́kọ́. kí ló kọ rẹ̀. Ah, ìjà lọ ìjà lọ tí ò dá sọ fún yàn àfikún gbàtà irú rẹ̀ wo ó bọ̀ báyìí ó bọ̀ báyìí. dáadáa sẹ́hìn ìjà lọ wo wọ́n fẹ́ẹ́ fífi dànù níwọ. ó sọ lójú rẹ. ọmọ bí ó wà. gbogbo tó sọ sọ lè sọ lójú rẹ tó o bá rí. àní sọ ọmọ bí ó wà. mo mọ mo ya mo mọ bí ó wà. ó sọ lójú rẹ. ọmọ bí ó wà. ó dọ̀ ọ́. nso bẹ́ẹ̀ nso. kí ni nso. nso. kálọ̀. adigun. ìyẹn o kálọ̀. adigun. tó bá jẹ́ pé ọkùnrin mẹ́tàlá ni ó kálọ̀ tó ló lóògùn. ká lọ. ẹ má lọ. já lọ. èmi ni. ìwọ ká kí ni kí ni. má ti di o. tí bá mú àdìgún. ẹ já lọ. bẹ́ẹ̀ mi bá mú. ẹ yéé ṣe pé bóyá ààfin ni o. ẹ mi bá mú. já lọ. lọ ẹ já lọ. lọ́wọ́ àbíkan ni. àdìgún tó bá yẹ. ọ̀lẹ àdìgún tó jẹ́ pé ìjà lọ ni ìdásọ̀fún yẹn àfi kó gbàtọ̀ ọ̀run yẹn. Ah. so ibi tá a wá yìí ọkàn mi máa balẹ̀ ni bọ́rọ̀ bá fọ́jú pọ̀ tí gbogbo ẹ̀ jajú pọ̀ tí ò lójútùú bí n bá ti dọ́dọ̀ rẹ́ mi yìí ibẹ̀ ni ó ti tù ló jẹ́ ń sọ fún ọ pé ìwọ má mi kan. awo kára ó lé o awo kára ó lé ọ̀rẹ́ mi yóò máa ju ọ sí. àṣẹ wàá elédùà ò ní padà lẹ́yìn rẹ̀. àṣẹ wa. àwọn aláṣepọ̀ ọmọ ẹ̀bọ ṣe. àṣẹ wa. ibo ni nǹkan dé dúró. àwọn rúmọlẹ ṣeun àwọn rúmọlẹ ti jẹ́ ó yé mi ọmọ rẹ yìí lọ́ta ṣe àgẹ̀rẹ̀ òun ló yájú sẹ́yìn tí ò yẹ kó yájú sí ló bá gbà ń dì í hmm. ẹsẹ̀ àmọ́ wo o kò tóun abániwí páàgùn ní ìdá láàmú hmm. páàgùn ní ìdẹni ọ̀làmú. ọ̀dà kí wàá ní ṣíṣe báyìí kí nìkan tá a ṣe sí gan. níbi tó dé dúró òun ètùtù là á ṣe fún un àwọn orúmọlẹ̀ ó gbà fún wa tá a bá ti ṣètùtù fún un tá a gbé tutù ọ̀hún hmm. kò túrógun omíyalé mọ́. ọ̀dà ebi wọn náà lọ́wọ́ àti bá a gbé tutù ọ̀hún. èmi kọ́ ni ó gbé tutù òun fúnra rẹ̀ ni ó gbé ah. òun fúnra rẹ̀ ni ó gbé tutù ọ̀hún kò sì sí tí ó ṣe é hmm. tí bá tèmi náà ò ní padà lẹ́yìn rẹ̀ tí bá ti ń gbé ìmọ̀ tẹ̀lé lẹ́yìn. a jẹ́ pé òun dá mi lójú pé ọ̀ tẹ̀lé gbágbáágbá tí ó fi gbé tutù ọ̀hún bẹ́ẹ̀ ni nǹkan kan ò sì ní í ṣe. kò sí tí ó ṣe é torí ọmọ pé nǹkan mi nǹkan rẹ ni. Ah, ah, eh, kì í sọmọ rẹ nìkan <laughs> ọmọ wa ni. Eh, eh, mo fẹ́ rántí èyàn ẹ bí ìgbó ni ká wá fi àti gbé tutù ọ̀n sí. Ah, tẹ bá ti ṣe tán mo mo ti ṣe tán. bàbá ti ṣe tán ó ti yá. bàbá ti ṣe tán ó ti yá. tó bá ti yẹgun ó ti yọ rẹ. ọ̀rọ̀ ni mo wí fún ọ kò séwu lọ́dọ̀ ọ̀rẹ́ mi tá a wá yìí ibi tẹ́mi ẹ̀ wá rè bí n bá ti fẹ́ béèrè nǹkan mo sì mọ̀ pé ọ̀rọ̀ rẹ ti níyànjú nù. àwọn olùwọlé òfin àṣẹ àwọn tí wọ́n jàre ọ̀rẹ́ ẹ̀ àwa kàn ọ́ láàtàn. àwọn dáa tó ti gbọ́. ẹ máa retí a máa já retí. o ah, ṣe o. ẹgúnlẹ̀ láyọ̀ o. abúlé wa ọ̀lẹ́ òrèèrè jẹ́ eré akọ́ni lọ́gbọ́n akọ́ni lóye ni o. alẹ́ kára abúlé bàkàrà ti kọ́ wo alẹ́ kára abúlé bàkàrà. ọlọ́kẹ́ mi ò bí n bá lówó màá ṣe kí sàfó o. kápọ̀ owó gidi ń bẹ lọ́ọ̀ mi ni n ó dára làbúlé yìí. lẹ́kẹ̀ẹ́ sún àdìjọ rẹ. wọ́n tún ránṣẹ́ pé ọ ìwọ nìkan kó dùn mọ́ ó dùn mí mi náà ọ̀rẹ́ wa wọ́n tún ránṣẹ́ pé ọ. àdìgòdìgò ọ̀rẹ́ wa àdìgòdìgò ọ̀rẹ́ wa àdìgòdìgò ìjọlọbadé ah, ah, ìjọlọbadé bẹ́ẹ̀ yẹn bá ti datọ̀ wọ́ ẹ lẹ́sẹ̀ ìjọlọbadé ọgbà ọgbà ọgbà ọmọ rẹ ọ̀rẹ́ wa. mo ṣe ń wò pé bàbá parí tí mo padà nù lé kí n domi ara ọ̀n gbádùn mi tí má ti wá padà sí odidi tán kí n máa bọ̀ nílé rẹ kájí wá gbọ̀nà ọ̀dọ̀ ìyàwó rẹ làbákẹ́ lọ àmọ́ béèrè rẹ pọ̀ o ah, ah. níta mo kànú pé ah, níbo lájọdọ̀ àdìgún ọkọ mi níbo láàrọ̀ ọkọ mi níbo láàrọ̀ ọkọ mi ọmọ yìí nífẹ̀ẹ́ rẹ pọ̀ o. Mm. kò lè má béèrè mi ìgbọ́jẹ́ pé àárín ló sùn mọ́jú bó ni ò ṣe ní béèrè mi. gbẹ́nu ẹ gbẹ́nu ẹ yà ta ni sọ bí mọ́jú ta ni sọ bí mọ́jú wò ó mọ́sàdá tí ò bá dà o làbákẹ́ ò sọ̀rọ̀ tèmi o tó tún parọ́ gbowó lọ́wọ́ mi tó ló tèmi ó wá ń fara pamọ́ sọ́dọ̀ rẹ tí lè mọ́. làbákẹ́ sọ bí. ò ń bò láṣìírí. làbákẹ́ sọ bí. ọ̀rẹ́ wa ó rí mi wò bí ìran ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ ọ̀balẹ̀ lọ. ọgbà náà ọ̀rẹ́ mi wọ́n sọ ní jàmbá. bájẹ̀ sọ sí a bájẹ̀ sọ sí a bájẹ̀ sọ olú àwọn wọ́ ìwọ bájẹ̀ sọ olú àwọn bájẹ̀ sọ olú àwọn bájẹ̀ sọ bàbá rẹ ń bẹ lẹ́yìn rẹ bí n bá jàn ní kinní kan ẹ̀jẹ̀ ruru ní ọ̀pá ọ ìwọ àti ta ni. èwo lè yí èyí mà dàbí nǹkan jíjẹ oríta. yẹn kọkọ àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ yẹn kọ́kọ́ yanjú eléyìí taari iná bẹ́ẹ̀ bá rẹ́lẹ̀ ìbọn báyìí sọ pé òun tó ń lọ bìkan bóun wá wèrè kan ojú olúwa rẹ̀ ò lè rí rí mọ́ àájẹ léyìí tí ò sì ní í hun wá ìyẹn hun wá. ilé àmú kékeré. yá ń dorí ẹ̀ kí n parí ẹ̀ yányán kí n jọ pọ́lú ẹ̀ ah n dá àṣẹṣẹ wọn jẹ ààrẹ ọ̀rọ̀ ọ̀sán. Uh-uh abiyamọ ẹgbẹ́ kan ọmọ rẹ̀ mọ́ta ti wí. ṣéra ìṣẹ́sù mbàlà ọmọ àdáde owó rẹ mọ́. ìpè ọ ní ọrùn jẹjẹ. dáná palẹ́ o. pétúrí. akẹ́kọ̀ọ́ ká wọ̀lú ẹrìn káká wọ̀lú ògbóyìn lóko ké kákáká ẹ á dé ìbejì. aláàfin àjàláyé ekiri kí ló ṣe mí ní fún. Ah! 啊啊！哎我，哎。啊！你。 adigun ọmọkùnrin mọ̀ ń dábìrà adigun adigun adigun ẹ adigun balẹ̀ ọgbọ̀ o. ẹ pé lábúlé wa o lábúlé wa. atótó arére ẹ bàkàrà túbọ̀ wò. lábúlé wa atótó arére ẹ bàkàrà túbọ̀ wò. lábúlé wa lábúlé wa ẹ bàkàrà túbọ̀ lábúlé lábúlé wa ìfàkàrà àdúgbò wo lábúlé wa àtiwèrè ọ̀hún ọkọjá àfẹnu ròyìn o lábúlé wa àtiwèrè ọ̀hún ọkọjá àfẹnu ròyìn o lábúlé wa lábúlé wa ìfàkàrà àdúgbò wo lábúlé wa lábúlé wa ìfàkàrà àdúgbò wo lábúlé wa ìkà òpin o ẹ má má ṣe ìkà o lábúlé wa ìkà òpin o ẹ má má ṣe ìkà o lábúlé wa ìdẹ̀gàn òpin ẹ má má ṣe ìkà o. ẹgbàárùkù lóore. abúlé wa oore ló pé ẹgbàárùkù lóore. abúlé wa abúlé wa ìbàkárà túbọ̀ wò. labúlé wa abúlé wa ìbàkárà túbọ̀ wò. labúlé wa ẹsẹ̀ mẹ́jọ níbi àpẹ́ gàkiri. labúlé wa ẹsẹ̀ mẹ́jọ níbi àpẹ́ gàkiri. labúlé wa ẹsẹ̀ mẹ́jọ níbi àpẹ́ gàkiri o sọ yìí o kò máa léèrè kankan o. lábúlé wa gbọ́ yìí sọ yìí o kò máa léèrè kankan o. lábúlé wa ẹ kára abúlé ẹ bàkàrà àtúkọ̀ wò. lábúlé wa ẹ kára abúlé ẹ bàkàrà àtúkọ̀ wò. lábúlé wa lábúlé wa ọ̀lẹ́ òrèèrè jẹ́. lábúlé wa lábúlé wa ọ̀lẹ́ òrèèrè jẹ́. lábúlé wa eré akọ́ni lọ́gbọ́n akọ́ni lóye ni o. lábúlé wa ayé kára abúlé ẹ bàkàrà àtúkọ̀